èdè abínibí nǹkan tí yóò túbọ̀ mú inú mi dùn sí ní ìgbésí ayé mi náà ni kí gbogbo àgbáyé yìí lè rí bí àṣà ìwà èdè àti àdáyébá Yorùbá yìí ṣe pé sí ẹ ṣé o.